بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه اليوم تسعة جات الجتينية أبو 28 إنه أسر رمضان الجواد أتي الله إلى جوف أتي أدرك أتني عادة هجرة السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته ربي الله سبحانه وتعالى وإجاسي eléyìí tí a ń ṣe ní Ramadan àwọn nǹkan yẹn ní sí fún wa lẹ́sìn. ìjọsìn míì tún bẹ tí ó tún jáde nígbà tí Ramadan bá fẹ́ parí. torí pé ohun tó sì jẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àpáàtì nínú Ramadan nínú Ramadan ìjọba àánú ọ̀pọ̀ rẹpẹtẹ torí inú Ramadan lànà ìṣúlá ṣọlá máa ń ṣètọrẹ àánú jù ó máa ń tọrẹ gan inú Ramadan ọ̀dà Abdullahi ibn Abbas radiyallahu anhuma ní gbogbo ọjọ́ Ramadan ní gbogbo alálẹ́ kí Ramadan fi parí ìdíṣẹ́ ọlọ́run máa ń tọrẹ ju atẹ́gùn jì lọ ó sì tún gbà wá náà ló ń gbẹ ó gbà wá ló ń gbẹ ó tún máa sin aláwẹ̀ lẹ́nu sì sọ ládàá tó wà ní ẹ̀fọ́ wa ìtọ́rẹ àánú yẹn náà láwa fi parí àwẹ̀ pẹ̀lú pé àwọn jaka wọn náà ń pè ní jaka tó lè fi jẹ jaka tó lè fi jẹ jaka kódà àwọn afáàjọ yìí wá pé ẹ̀rí rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà lọ́kọ̀ ọba dẹ́nà tó ní ìpàdé afúláhà máa ń dédé ká wọn jaka ọ̀sùn mọ́rọ́ bíi ìfẹsọ̀lá nípa ẹ̀rí káwọn jaka nìyẹn ẹsẹ̀ àwọn bàbá wa lẹ̀ yorùbá àwọn náà fi wá kàkà dé mọ́lẹ̀ wọ́n ní agbàwẹ̀ má wọn jákàyọ̀ wá àgọ́ o àwẹ̀rẹ̀ wọn lókè bí àdán ẹni tó gbàwẹ̀ tí àwọn jáká àwẹ̀rẹ̀ ń lọ lókè bí àdán mi nítorí pé kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe rìn torí òní mí kò sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ rìn torí òní mí àwọn orí tó wá mì nínú rọ̀mọ́tán yẹn jákàyọ̀ láfi pa rẹ̀ lóbi jáde fọlá àkọ́kọ́ tá a mẹ́nu bá nù bá ní sọ̀rọ̀ wa àwọn ní alihikimatu ìzakato ìfẹsẹ̀ kí ni ìdí tá a fi wọ́n jáka ìdí pàtàkì wo tá a fi wọ́n jáka ìdáhùn lórí eléyìí àwọn ní hadithu abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma wọn ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀dọ́ zakat alifẹsẹ̀ rí. طهرة من اللغو والرفث وطعمة للمساكين هذه ìdí pàtàkì tá a fi wọn jáka méjì lọ́jọ́ àkọ́kọ́ nù rẹ̀ yóò máa jẹ́ tuhratan minal lagwi warrafati yóò máa jẹ́ ìmọ́tótó kúrò fún aláwẹ̀ níbi àwọn àsọgbọnú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ ìbàjẹ́. èyí tó yẹ kó wáyé nígbà tí èsì rọmọdán gẹ tó wá tún á wáyé nígbà tí èyí ń ṣe rọmọdán lọ́wọ́ bákà yẹn ńlọba dẹ́dà subhanahu ta'ala ní ó fi gbogbo àwọn pálapàla yẹn kò mẹ́rẹ̀ nìyẹn ó yí pé yóò lọ bẹ nìkan wọn òdì ó tún wá oúnjẹ ẹni tí ọmọ yẹn pé jáka yẹn ń kọ́ bó ṣe jáǹfà ní fáláwẹ̀ yóò tún jẹ fẹni tí òun tún já láìní òfìlè jásí fáwọn ẹni yẹn kọ́dọ̀ wà mẹ́wàá mi pé agunóhùn ẹ̀rọ wọn lọ́rọ̀ tí wọn fi ní tọrọ bára níjọ ọdún tí wọn fi ní tọrọ bára níjọ ọdún tó nítorí pé àwọn aláìní yẹn làwọn tájẹ́tì láti fi ṣe ìtọrẹ àánú fún wọn òun là sọlá àtàlà wa sọ pé. فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ẹni tó bá ń wọ jáka yẹn kó tó di pàkínyìn dí ọlọ́wọ́n gbà ní jáka fún ọmọ ní adá àbàdà sọlá fàhíyà sọdàkọ tó ń mìíràn sọdàkọ ẹni tó bá ń wọ jáka yẹn gbà pàkínyìn dì tán ọkàn ti sàrà kan ni lọ́gbàládà sàrà rí o ṣùgbọ́n kò ní gbà láti lọ fún jáká sọ eléyìí jẹ́ ìdí pàtàkì tá a fi wọn jáká jàmá ẹ̀jẹ̀ àwọn ọ̀ bàbá ti rí i pé a ní ohun tá a jẹ fún ìdí ọjọ́ kan tó tún wá kun lẹ̀ àtàwọn àtàrà ilé wa jáká ti di tẹ̀tẹ̀ ṣe wà lọ́rùn láti ṣe kíní ọ̀ láti wọ̀ ọgbẹ ẹyin ọwọ́ fún gbogbo ẹni jẹun lábẹ́ èèyàn ọfìn yìí pé ọ̀rọ̀ kejì òun ni pé kí ni ìdájọ́ jáká yẹn jẹ́ ni abdullahi bin umar radiyallahu anhuma àwọn náà ní òjíṣẹ́ aláwọ sọlá àgbàrá sọ pé fàrọbà rasulillah sallallahu alayhi wa sallam zakat alfitr ó sì jáka ní dandan ọ̀rọ̀ èèyàn ní káwọn ọmọ ajé sọ àmì ntàmùrè mọ́tò mẹ́rin mọ́tò yẹn wọ́n ní wọ́n mú níbi kíni o ìpínyà ọ̀fẹ́ wọ́ ẹ̀rí pé kàrá ń sọ lára ni mọ̀dádínà ilé ìka. أدنى إليك ربي ها يدي ها لكن يوم بالسؤال ما تواسي والله لا تسكن لا لا تبيرين كلاوارة فما هو ممد مدو دي تي كده رقا لدي tẹkinọlọgì àti gbogbo àwọn nǹkan kan ṣèyàn tó dé ẹkún wọn ni wọn wọn ń jò ní wọn tẹwọ báyìí wọn bù síbẹ̀ tí òun ní jíǹkan kí wọn dànù nù rẹ òun lọ padà dé mọtò wọ́n kàn já sí pé ó ní ìrìn ẹni tí kò ní jẹ́ ní tọ́wọ́ rẹ̀ kéré tọ́wọ́ rẹ̀ sì ní wàá gùn tayọ ẹnu àlà àmúdù kan múdù kan àbẹ̀múdù mẹ́rin bá ti wí fún orí kọ̀ọ̀kan sọ àmì tamarin àwòsọ àmì ṣàyírí múdù mẹ́rin nínú dàbídùn múdù mẹ́rin nínú jéró àníbi sọlá sọlá wípé alẹ́ lè ábìdí wà lẹ́fọ̀rọ̀ òkùnrin ẹ̀fẹ́rú òkùnrin ẹ̀fọ́mọlúwàbí. وعلى الذكر والأنثى أكن فقنا تبعين وعلى الصغير والكبير من المسلمين أكن فمجات الله من المسلمين ها فأطوى على أن نؤديها قبل خروج الناس إلى الصلاة كافي وجاك عن قلوب كان يرجع إلى الكون إليه أجي أرى ميجي تيا pàtàkì nípa ìjàkà حديث ميجي تاسموا إنا عمل عليه أم الباب kí nìdí tá a fi wọn já ká ìdí àkọ́kọ́ yóò wúlò fẹ̀ náà wọn àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú àwẹ̀ ọlọ́run máa bá ní fi gbà dànù á tún fáwọn aláìní ọ̀rọ̀ kejì òun ni kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni ó wọn ló sì fi dandan lé lórí mùsùlùmí ló ń tàn wọ́n jẹ ó lè jẹ ẹrú ó lè jẹ ọmọláàbí ó lè jẹ ọkùnrin ó lè jẹ obìnrin ó lè jẹ ọmọdé ó lè jẹ gbà ọ̀dà rí inú ọjọ́ ní omi onú gan nígbà tó ti ń mí ẹ̀wọ̀n jákà ọmọ bá kéèyàn ó jákà lórí àwọn ẹ̀ka ti rí. والله تعالى أعلى وأعلم أبي الله الله سبحانه في الجسم الله قوته جيكونا وما يتيتين سنة رغفوا تلي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك